admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ibadan nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد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 òun náà ni ọba tí ó ti sọ wa títí di yọ́mùlì jùmọ̀ àti òní ó fi wálẹ̀ sórí Islam ó ṣe wá ní mùsùlùmí kò ṣe wá ní kèfèrí èyí tá a lọ máa bọ àwọn ẹ̀dá àbí tá a máa sin àwọn ẹ̀dá èyí tí Allah subhanahu dá ó ṣe wá ní olùjọ́sìn fún adẹ́dàá ó ṣe wá ní olùjọ́sìn fún ẹ̀dá ẹgbẹ́ wa kódà tá a tún lórí jù wọ́n lọ. nígbà tí ọmọ èdè èèyàn tó bá lọ sínú igbó fúnra ẹ̀ fúnra ẹ̀ náà ló lọ bẹ́ igi fúnra ẹ̀ náà ló lọ gbé òkúta ó dẹ̀ mú ní ìlà ó mú ní ẹni tó wọ́n máa sìn ó mú ní ẹni tí òun máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ó mú ní ẹni tí òun máa bọ nínú ìṣẹ̀mí ayé ẹ̀ òníyèméjì nínú pé olùborí olúwa ẹlẹ́dàá ẹni mọ́lẹ̀ ń làwọn ẹni ìyẹn náà ní sẹ̀rí àfikún wọn ní alùpùpà ìtumọ̀ kèfèrí ni pé ẹni tí ń borí Allahu mọ́lẹ̀ olùṣe àìmóore sí òfin olúwa rẹ̀ ìyẹn náà ní ìtumọ̀ kèfèrí torí pé kí ni ìborí olúwa ẹni mọ́lẹ̀ ni nígbà tí Allahu pàṣẹ nínú Qur'an pé u'budu rabbakumul ladhi khalaqakum wal ladhina min qablikum. لعلكم تتقون من سورة البقرة Quran chapter two Allah ni u'budu rabbakum alladhi khalaqakum olúwa tó dá yín oníkẹ́ máa sìn oníkẹ́ máa jọ́sìn fún oníkẹ́ máa wárìrì fún oníkẹ́ máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá wà nínú ewu oníkẹ́ máa ṣáàjì tẹ́ ẹ bá wà nínú ìdùnnú òun náà ní kẹ́ máa dúpẹ́ fún Allah ni ọba tí mo ní kẹ́ máa sìn alladhi khalaqakum òun náà lọ́ba tó dá yín ó ti parí gbogbo táwọn èèyàn wá ń sìn lẹ́yìn àlọ́rù a máa bi wọ́n léèrè pé ṣé nǹkan yẹn ló dáa yín ẹni tí ń sin ògún ẹni tí ń sin ọya ẹni tí ń sin omi ẹni tí ń sin òkúta ẹni tí ń bọ òkúta ẹni tí ń bọ igi á bi wọ́n léèrè pé ìjẹ́ àwọn ẹni yìí ìjẹ́ àwọn náà dáa yín tọ́má sọ pé àwọn kan ló dá wọn àjẹsí àǹtùmùsìrìkún náà wọlé kópa àǹtùmùsìrìkún wọ́pùfà àjẹpẹ ńgbà náà kèfèrí ni ẹlẹ́bọ ni olùtakò òfin àlọ́ọ̀ ni olùgbòrí olúwa yín mọ́lẹ̀ òun ni yín gbà náà ṣùgbọ́n tí òfin ayé bá ti ń dé tí ayé ń lọ sí ipò ìkásẹ̀ ńlẹ̀ ṣẹ̀rí àjẹpọ̀ yìí wáyé pé oríṣiríṣi àwọn ìgbòwá àti ìbíláàdì ìsọ́nínú àti àwọn ṣúgbọ́n àwọn ìrújú òní ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ète látọ̀dọ̀ ṣàìtàn èyí tó jẹ́ bàbá àgbà ọ̀gá wa pátápátá tí ń bá wa sọ̀tà jù òun náà ní ṣàìtàn ọ̀tá tó le jù ọ̀tá tó ní agbára jù ọ̀tá tó dólé wa lọ́rùn jù òun náà ní ṣàìtàn ó kéde ipò òun máa bá wa sọ̀tà títí táyọ̀ ti parí ó dà ó là mọ́lẹ̀ pé wà látẹ́kìdà àkùsárọ̀ ń ṣàkèrè ìwà lọ́rùn màá gbógun tí wọ́n débi pé màá ṣì wọ́n lọ́nà débi wípé o ò ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ṣe tiẹ̀ ó ní ọ̀gá ọ̀gá ọ̀tá tó le fún wájú tòló fàájú jẹ́ pé tí òpin ayé tá wà yìí tó bá ti ń ṣẹlẹ̀ ẹnìkan tó máa ṣe tàṣínù ara rẹ̀ yóò máa ṣọ́ ara rẹ̀ yóò máa dáàbò bo ara rẹ̀ pẹ̀lú nǹkan mẹ́rin tí alọ́gbẹ̀gá ti sọ nínú Quran ẹni tó lè là kúrò ní ọ̀dọ̀ èdè ṣẹ̀dọ́n wà àtibáàlùhù àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ òun náà ni tó bá mú nǹkan mẹ́rin lọ́kùnkúndùn àwọn náà ni ẹgbẹ́ tí wọ́n là nínú fìtínà àti wàhálà àti ìsọnùnù àti ìdárúdú sínú lọ́kàn ìdá iyèméjì sínú lọ́kàn àwọn ni ó là ń bẹ̀. ẹ̀ mọ̀tálọ̀ sọ nínú sọ́ọ̀tù sábàá yìí sọ́tù sábà àyà 20. tí Allah subhanahu wa ta'ala sọ ń bẹ̀. Allah subhanahu wa ta'ala ó ní wàlá kọ̀dé sọ́tà kọ̀ àléyìn ìbèlè ìṣùgbọ́n náà wàtàbàáhù ìlà fariqan minal mu'minin. sọ́tù sábà àyà twenty ni. àlọ́ oníṣẹ́ ìtọ́n tó ṣe àdéhùn tó múra sí wa ń jọ́ kìíní àná nítorí bàbá ńlá wa Adam alayhi salatu wassalam tó sì ṣàdéhùn pé òun máa ṣe ìbúwáwò àwa ọmọ rẹ̀ kú lójọ́ náà òdodo ọjọ́ náà ṣìlá láti gbà náà òye má ṣe mọ́ ó ṣe ló ní agbára ni tó bá ti wá ń di tó pé ayé tí wá ń lágbára iṣẹ́ rẹ̀ yóò wá máa hàn sí àlọ́ òní wàlàkùnrin sọ́ọ̀dì dàpọ̀ àlẹ́ yìí ìbèlí ṣùgbọ́n náà aláwo ní ète ṣẹ̀dán ète ìbìlíf ó ti ṣẹ o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó tán ó ti parí aláwo ní ète rẹ̀ ti ṣẹ èròǹgbà rẹ̀ ti ṣẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aláwo ní fatábà ìrúhu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti tẹ̀lé tán ìlà fariqan minal mu'minin àyàfi àwọn díẹ̀ nínú àwọn tó dórí gbàgbọ́ òdodo ìkálọ̀ ká ó jọ ó kà wá fún olùgbàgbọ́ òdodo náà o ó mọ́ kà wá fún àwọn tí ó tẹ̀lé ṣẹ̀tọ́n àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. ṣẹ̀tọ́n ó ní àwọn àtìbá àwọn ọmọlẹ́yìn àwọn ọmọ ogun tó dà sáyé tí wọ́n bá ṣiṣẹ́ wọ́n wà nínú àwọn ọmọ èdè èèyàn wọ́n wà nínú àwọn àjọ̀nú tí wọ́n bá ṣiṣẹ́ láti ṣe àwọn èèyàn lọ́nà kó lọ́nà ìsìlámù mùsùlùmí mélòó allah akbar lè fẹ́ yọ lásìkò tá a wà yìí tí ò ṣẹbọ pẹ̀lú àlọ́ ó ṣòro gan. ó jẹ́ mùsùlùmí lóòótọ́ o èyí tí ò ti kílíà tí ò ti dìkílíà tí òun ò sì islam ma àmọ́ ó kàn kó kan dìkílíà ni kò wulẹ̀ jẹ́ mùsùlùmí mọ́tẹ́lẹ̀ náà òun náà lórí òkè náà kò sí ìsáwùrú tí ó mà ní gbogbo ìlú yìí ní sì fi yẹn náà ń ṣe sẹ́mùsùlùmí náà ni ara ìpé ṣetán ti sọrí lórí nì mùsùlùmí mélòó ló gbà wípé tó wò bá sì dé nǹkan mára tó wò bá sì pọ fọ̀pọ̀ tó jáde ní láàárọ̀ tó wò bá sì rí nǹkan mẹ́lẹ̀ sínú ṣọ́ọ̀bù òun tó wò bá sì gbé àgbékọ́ sẹ́nu ọ̀nà ilé òun o ò tí ì rí ìsọ látọ̀dọ̀ àlọ́ ìṣẹ́fẹ́ pẹ̀lú àlọ́ ọ̀dọ̀ náà mùsùlùmí mélòó ló gbà wípé tó bá fẹ́ fẹ́ ìyàwó tó ń bá fẹ́ bímọ tó bá fẹ́ ṣiṣẹ́ tó bá fẹ́ ṣègbéyàwó fọ́mọ òun ò ní yẹ̀wò bóò sì lọ ṣe nǹkan yẹn bóò sì gbára lé ọ̀nà ọ̀sùn sálọ tààlà mùsùlùmí mélòó ló gbà bẹ́ẹ̀ mùsùlùmí mélòó ní ṣe rẹ̀ wàhálà ti dé mùsùlùmí mélòó ló fẹ́ rìn àjò tí ò ní kọ́kọ́ lọ béèrè náà kẹ́ ẹ dákun fẹ́ rìn àjò lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń tọ̀ dájọ́ ń mumi tọ́jọ́ ń yàgbọ́ba ẹ dákun bá ń wo rìn àjò mi ìyẹn ló wàá sọ pé máa ń lọ ọ̀nà dáa tàbí kí ẹ sọ fún mi ọ̀nà ò dáa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí ò rí ìgbẹ́gbẹ́ bá kọ́dà tó bá kó onú ilé òmọ tíyàwó rẹ̀ ṣe má bó ṣe kéré tó yẹn ìyẹn tẹ̀ fi jìnà jù tó bá bọ́ sẹ́yìn kùlé ilé òmọ tí ń sẹ inú ilé gẹ́gẹ́ má yẹn ló wá lọ ń béè lọ́dọ̀ rẹ̀ pé ọ̀dà kò fẹ́ rìn àjò ọlọ́kọ̀dé sọ́dàpọ̀ àlẹ́ ni ìbèrè ṣùgbọ́n nà àlọ́ ní èdè ṣètọ́ ti ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàbà rúrù àwọn èèyàn ti tẹ̀lé ìlà fàríkọ̀ mínẹ̀lì mòmìnì àyàfi àwọn èèyàn díẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn nìkan ni wọ́n tẹ̀lé ló fà á tó fi jẹ́ pé àsìkò tá a wà yìí ó léwu gan pàápàá jùlọ ìgbà tó gba àwọn social media yìí láti wá dé wà ní agbára gan ẹ̀ṣẹ̀ ó kún bẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lónìí wọ́n ti di ògbóǹtarìgì ẹlẹ́ṣẹ̀ látara social media yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọ́n ti di ọ̀daràn kárán látara social media yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí tí èso ń sìnà tẹ́lẹ̀ tí èso gbájú ẹ̀ tẹ́lẹ̀ látara fi ń rí ohun tó ń wò lórí social media ó ti di ògbóǹtarìgì ọ̀daràn fáwátá jẹ́gbẹ́ àlọ́ nìkan ló kù tó lè là ẹlòmíì èso ẹlẹ́bọ tẹ́lẹ̀ mùsùlùmí dáadáa ni látara àwọn social media yìí ó ti di ẹlẹ́bọ hánrán tó ní agbára ga látara ìgbọ́kùgbọ́ ìwòkú tó ń wò mẹ́ bó la fẹ́ ṣe ká ṣe tàṣínú ara wa ká dira wa lámùrè pẹ̀lú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀rọ̀ ànábì gbogbo àwọn ọmọ kẹfìrí tán ṣe lélélélé káàkiri wọn jẹ́ nǹkan kan ju ọmọlẹ́yìn ṣẹ̀tàn lọ kò ní yèmí jìnnú kò ní yèmí jìnnú ah, ìpèpè tán pèpè le gan láwọn ọmọ ẹlẹ́bọ kéékèèké yìí ìpèpè tán pèpè ó le gan wàláì nínú wọn ń bẹ tó ní òtọ́ lọ́run wàláì ó ní kò sí ti jẹ́ ọlọ́run tẹ̀tẹ̀ bóòrùn ilé ayé ṣe wà ó lákàbà ń bẹ̀rẹ̀ ààfún ah, jọ́kọta ní wà pàwá ó náà ibi ta ní fún wa ní jẹ̀mú ó ní àwọn babaláwa máa ń wú nínú ilẹ̀ ni ẹ̀dá kò sí ìgbẹ́ta ń wú nínú ilẹ̀ gẹ́ẹ́gẹ́ ní gẹ́ta ń wú nílẹ̀ be o Ala wọ́n ń pé ká kí wọ́n ní ìgbìyànjú ẹni ní gbà ìpèpè wọn nìyẹn o wọ́n ń pèpè pé ilé ayé ò ní wá sópin wọ́n ní tá a bá ti kú àwọn míì ò tún padà wá ẹ̀sọ́ wá di Babátúndé kọ́ yẹn ni ẹ̀dẹ̀ fojúlẹ̀ ẹ̀dẹ̀ sọ gbogbo wá di Babátúndé ẹ̀sọ́ wá di Yéyétúndé wọ́n ní ayé ò parẹ́ pé bá ti máa lò lọ nìyẹn àwọn tó ń kú yẹn wọ́n ní ó tún máa padà wá àwọn tó ń kú yẹn ó tún máa padà wá yàrá kò ibo lẹ ti rí ọ̀rọ̀ ìkílẹ̀ rí ẹ̀ ẹ̀ mú ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn wá olówá bólẹ́ ti kà bólẹ́ ti gbọ́ ta ló sọ fún yín sólú ẹlẹ́dàá yín náà ló sọ fún yín bẹ́ẹ̀ ìyálé ayé ìròyìn wá sópin di pépé wọn náà nìyẹn nínú pépé wọn wọn ní òsínà wọn ní òsàlìjànà wọn ní kò sí ìdíjẹba gbogbo àwọn tí wọn ṣiṣẹ́ ibi ń gbọ́ bọ́n ó ti gbẹ̀san sẹ́ wọn wọn nílé ayé náà wọn ti máa jẹ̀san sẹ́ wọn àwọn tó wá kú táàrí tán jìyà iṣẹ́ tí wọ́n ṣe ń kọ́ tán sì padà kúrò ó gbádùn kú ni wọ́n ní yóò tún padà wá sáyé padà lẹ́sẹ̀ wá jìyà ibo lẹ́ ti rí ara pẹ̀lú wọn náà ni wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ ànábì kankan ọlọ́run rẹ̀ nìkan kan sẹ́ àlọ́run rẹ̀ níbọ̀dì iṣẹ́ wọ́n ní kò máa ṣe wọ́n máa ni kiri náà ni wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àǹjẹ́ orúkọ mùsùlùmí àǹjẹ́ orúkọ kìnnì kan mọ́ ẹ̀ka kú ló máa jẹ́ ifátúndé kó máa jẹ́ ọ̀pẹ́ ìyàwèrè kó máa jẹ́ kíní báyìí wọ́n ní wọ́n ní káwọn máa jẹ́ wọ́n ní ká máa jẹ́ ẹ̀sìn ogun láàmà sìn wọ́n ní kẹ́ńká kú padà sí ilé bàbá rẹ̀ ìtọ́ bá ti ń sìn ilé bàbá wọn ní káwọn náà lọ́mọ sìn ẹni tí bá ń gbégún wọn náà lọ́mọ gbégún ẹni tí ń bomi ẹlọ́mọ bomi ẹni tí ń bọ iyẹ̀pẹ̀ lọ́mọ bọ iyẹ̀pẹ̀ wà láì pèsè káwọn ìpèsè tẹ́lẹ̀ tí gbogbo ẹni dojú rú nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí láyé làwọn ń wọ́n ní àníbí tẹ́ntẹ́lé gan-an ẹ̀kẹ́ ó lè ní jàgùdà ní ìbùkún sùn ó ń bẹ́lẹ́dẹ̀ sùn ó máa ń bájá sùn máàbí ìlàṣíà gọ̀ríbà mìnà àìnà jí sùn ní àbí ìlàṣíà gọ̀ríbà ìgbélé ti rí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yìí ẹ̀yìn yí gbogbo ẹ̀ sàn kan tó wù yìí eléyìí burú jáì sòlúfà tó jẹ́ pé a jẹ́ mùsùlùmí mùsùlùmí tán ti gbàtàn jẹ pẹ̀lú àwọn ọmọ yìí àsìkò sì wà fún wa láti tún bá lọ sọ́dọ̀ lọ àsìkò wà fún wa nígbà tá a sì kù kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn le tó ẹ lọ kàtà àwọn orímọ gbọ́dọ̀ kọtọ wọn ti ya kèfèrí tó lásìkò ànẹbí ẹ lọ kàtà àwọn Hamza ẹ lọ ka ìtàn àwọn Khalid kan tó di mùsùlùmí ẹ àwọn Abu kí wọn tó di mùsùlùmí ah lè ní ẹjà gbà tó ń ti bẹ́ẹ̀ nígbà kan ṣe tán páwọn rẹ́dì láti gba ti Allah subhanahu wa ta'ala láti gba Islam ọ̀la àlọ́ òforí jọ̀hún kò sí pẹ́jù fẹ́yìn ọmọ yìí náà láti ẹ̀ ti kù kò pẹ́jù fẹ́yìn rárá ṣùgbọ́n kò ní yé dídì inú ìpapá lórí kúkú lè lẹ̀ ṣe títí gba àwọn gẹ́gẹ́ ń sọ yìí nìsín dùnún àbámọ́dá ni kò sí ẹ̀rí kankan tábà bí bẹ́ẹ̀ mọ́ mú ẹ̀rí kankan pé nígbà sọ pé àlùkè àmọ́ wà ń sin màmẹ́lẹ̀ wà fún yín kò dẹ̀ ti mú wá fún yín tí bá sọ pé àlọ́wù ló já wa kò sí mú wa fún mi tí bá sọ pé iná àlìjánà wà àwó mẹ́rẹ̀ ẹ̀wà fún mi tá bá sọ pé àwọn ànẹ́bì wọ́n rán wọ́n ṣẹ́ àmẹ́rẹ̀ ẹ̀wà fún yín tá bá pé Islam ní àlọ́wù ní kí gbogbo a máa fi sẹ̀sìn àmẹ́rẹ̀ ẹ̀wà fún yín gbogbo ìjẹ́jì sọ yìí kílẹ̀ rí ẹ ẹ̀fẹ́ ẹni tó bá jalè tán ti gẹ́lẹ́ kan fún àwọn ní kẹ́ mọ́fin ti ń jáde ta ló sọ òfin yẹn ẹ̀ dáhùn inú orí yín náà lẹ́sìn ó dàrí inú yín sọ pé ẹni tó bá bá yàwó sùn ẹ̀fílẹ̀ ọmọ yorùbá náà ló bá sùn ẹ̀fílẹ̀ kò sí kan ń jẹ́ kinní ọlọ́run ní ká máa fi bára wa sùn náà ni ẹ̀wọ̀ ìjẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀wù dọ̀tí ẹ̀wù dọ̀tí ẹni tó bá jalè náà ẹ̀fílẹ̀ ẹ̀bí kan yorùbá náà ló jí ẹ̀dàkùn ìtìmàfúùs àwọn kẹ́yìn yóò pẹ́ ká ṣọ́ àwọn ìyàwó wa lára ká ṣọ́ àwọn ọmọ wa lára àwa gẹ́gẹ́ fúnra wa ká ṣọ́ra wa àtàjẹ́ mùsùlùmí ká mọ̀ sọnù kí iyèméjì ọmọdé bá wa nínú ẹ̀sìn wa àbí àlọ́ọ̀tà alákójọ ogun tí ó fò àdánù ìsọnù ìrújú tó bá sọ̀rọ̀ ẹ̀dá mọ́jẹ̀ kó mẹ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o àwọn tó ti mẹ́lẹ̀ wọn láti wọnú ilé láti tilẹ̀kùn mẹ́rin bẹ́ẹ̀ àbí Allah subhanahu wa bá ní yọ wọn jáde pẹ̀lú ìrọ̀rùn innahu sami'un qaribun mujibu da'wat الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكرام البررة وعلى كل من سلك مسلكهم إلى يوم الخروج أما بعد نيت سواجو على يتم شيلا فاول نياتي báwo ni a ti fẹ́ sọ ara kúrò níbi ète ṣaitan àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ minel jinnati wan nas bóyá àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọmọ èdè èèyàn ni àbí àwọn ọmọlẹ́yìn ète àjọnu ọ̀nà méjèèjì ló ti ní àwọn tó ń ṣiṣẹ́ fún ló dá wọn sáyé kálọ̀ kó jọ̀ kó má ṣe wá ní irinṣẹ́ ṣaitan ó ṣe wá ní irinṣẹ́ fún Allah subhanahu nǹkan mẹ́rin ó pàtàkì kálọ̀ mójútó fún Allah náà ló sọ ní Qur'an ẹlọ́ka sọ́ọ́tù làásù táàfin ìwà làásù nù. aláwòdà ọkọ̀ nǹkan mẹ́rin tí ẹni tó bá fẹ́ là kúrò níbi wàhálà ìgbẹ̀yìn ayé òfò ìgbẹ̀yìn ayé tí ó mójútó. nǹkan mẹ́rin yẹn ẹ̀ ń bá ti mójútó wà tásọ̀fà bí àdì àṣìá tó dẹ̀ tó ní máa nǹkan yẹn tó dẹ̀ ṣe tó mú ṣe bìí ní láì tààlà yàkúnú náà àwọn ẹni tó bá mójútó bẹ́ẹ̀ wọn ó là nínú wàhálà ayé nínú fìtínà tí ṣẹ̀dán dá sáyé àlọ́ òní wàlẹ̀ àṣù òun fi ìgbà tí ayé bá ń lọ sópin táwọn bàbá wa ń pè ní ìrọ̀lẹ́ ayé àlọ́ lóun fi kóra kí ló gbúra lé lórí àlọ́ innal insana lafi khusr gbogbo ọmọ èdè èèyàn ọkọ̀ kú gbogbo àpapọ̀ gbogbo ọmọ èdè èèyàn pátá lafi khusr tó bá ti dòpin ayé báyìí ó wà nínú halak ìparun iṣẹ́ òfò iṣẹ́ tí ó kó parun bá wọn tí wọ́n fi ní soríire láti kìyàmà òun ni wọ́n máa ṣe ẹbí sẹ́wà ní. alọ́ wàá yọ àwọn mẹ́rin kó bẹ̀. ẹni àkọ́kọ́ alọ́ ní illa alladhina amanu nǹkan àkọ́kọ́ nìyẹn. àyàfi àwọn tó bá gbọ́ olúwa wọn gbọ́ òtítọ́ tí o sí iyèméjì kankan mẹ́ẹ̀ ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala òun ló lè fún wa ní taqwiyatul qulub ìfún ọkàn wa ní agbára bí ìgbàgbọ́ yẹn bá ṣe tó nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni agbára ẹ̀mí yẹn ṣe máa tó bí ìgbàgbọ́ yẹn bá ṣe lẹ tó bẹ́ẹ̀ náà ni ó ṣe yí sí fún ọ̀tá láti ṣì lọ́nà bí àmọ̀dájú yẹn bá ṣe tó ni kìí ṣe àwọn nǹkan tí mùsùlùmí máa ti ń rán ọlọ́run náà ló mọ ẹ̀sìn tí ó gbà lóòótọ́ náà mùsùlùmí lòun náà ṣùgbọ́n kò sẹ́sìn tó ń kò sẹ́sìn tọ́lọ̀hún lè gba bí kọ́nà sáà ti gbàdúrà irú àwọn èèyàn hàn hàn báyìí ó ìsì láti sìn wọn lọ́nà òun gan ìsìláàmù ti ṣe òye tẹ́lẹ̀ ni ẹwù nǹkan tó ń gangan sọ ìkan wọ́n ní kò sí púrọ̀ ẹnìkan wá pé òun rẹ̀ ní ájì ṣùgbọ́n òun rẹ̀ ní ájì o Jerusalem ló ń fẹ́ ran wọ́n ní kò sí wàhálà ẹ̀bí wọ́n gbàdúrà bẹ́ẹ̀ náà ni mùsùlùmí fa tí mùsùlùmí ni wọ́n ni èyí mùsùlùmí ni ẹ́ wọ́n dẹ̀ náà fẹ́ ran ilẹ̀ ájì ẹnìkan dẹ̀ pé wọ́n ilé rédíò ipe òun ràn ọlọ ájì o Jerusalem Islam ti ń ṣe ètò clear sí ókè tó bá dé jọ́sán kí ló fẹ́ lọ́mọ sí mẹ́ kí ló pọ̀ ń bẹ̀ ọ̀dà kílẹ̀ rí pé kí wọ́n mùsùlùmí lọ Jerusalem ájì lè ní fẹ́ lọ dẹ́ẹ̀bá ti lé lọ́mí lọ ájì ẹ̀fí ilẹ̀ o ó sì gbà bẹ́ẹ̀ ó ní torí pé kí ni ìbádùn àná wọn ṣe ń bẹ̀ irú mùsùlùmí báyìí ó yí sì fún ọ̀tá láti sáré tarí ẹ̀ bìkọ́ sí ti ń ṣe gan tẹ́lẹ̀ kò mú lọ́kùnkúndùn kò mọ̀ pé góòdì ló ń gbé dání kò yé ẹgbóyé mùsùlùmí tó fi ń jẹ́ ní orò yóò mọ̀ jẹ́ ní elégún yóò mọ̀ tó ń gbẹ́ ọlọ́run náà gbogbo ẹ̀ ìdíkàdúrà wá ti gbà ní òun ṣe ní rí yẹn mú alọ́ni ìlàlẹ́dí na amánú àwọn tó máa gba àlọ́wọ́ gbọ́gbọ́ ti ẹ̀sán gbàgbọ́ tí ó sì yẹ méjì lẹ́ alẹ́dínà yóò mìnú na bí kìtà alẹ́dínà yóò mìnú na àwọn tó ń gba kọ̀kọ̀ gbọ́ kí ni kọ̀kọ̀ tá lọ sọ mẹ́ ògbónà pẹ̀lú ikú ọkọ ni o gbọ́dọ̀ gbà pé àjíǹde wà lẹ́yìn ikú o gbọ́dọ̀ gbà pé ẹ̀san wà lẹ́yìn ikú o gbọ́dọ̀ gbà pé àlùjánnà ń bẹ fún gbẹ̀ẹ́ tó bá tẹ̀lé tọ́lọ́run o gbọ́dọ̀ gbà pé iná ń bẹ fún gbẹ̀ẹ́ tó bá yapa tiẹ̀ o gbọ́dọ̀ ìṣirò ṣẹ́ ń bẹ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ gbàgbọ́ o gbọ́dọ̀ gbà pé àwọn kèfèrí ń bẹ àwọn mùsùlùmí ń bẹ tẹ́tẹ́ gbogbo àwọn kan yìí tẹ́tẹ́ gbogbo wọn o gbọ́dọ̀ gbà ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ó pàtàkì òun ni àwọn aṣíwájú wa òun ni wọ́n fi máa ń re àwọn tán lágbára ní lórí ẹlú ẹlú gbogbo gbàdánà bí wà ní mọ́kà tàbí mọ́kà ló kọ́kọ́ ti lùgbésí ayé ó tó lọ lùgbésí ayé ní Mọ̀dínà before thirty years àníbi ò sọ anything alọ́wọ́ náà ò sọ àyà kankan kalẹ̀ ó àyà ìgbàgbọ́ lọ ó fi ń re ìgbàgbọ́ àwọn mùsùlùmí jọ́nà lọ́hùn kò sí sọ̀rọ̀ ọ̀run gbogbo pàtó wọn àmọ́ka wọn kírun wọn àgbàwẹ̀ òní ká máa yọ sàká gbogbo àwọn kan kò sí ìdíkà máa ṣe the first thirty years sanadi fi wà mẹ́ka ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa àjíǹde nípa ikú nípa ìṣiròṣẹ́ nípa ìnígbàgbọ́ ní àlọ́ nípa ìgbáralé ó ní ayé àtàlọ́sọ̀kalẹ̀ ìgbà tó ń sẹ̀ ẹ̀dẹ́mọ̀ sínú àkókò díẹ̀ tọ́fẹ́ kù ní mẹ́ka lọ́rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ kálọ̀ hajj òun ló ṣẹ̀ṣẹ̀ ń sọ̀kalẹ̀ fún àdéhùn Muhammad sallallahu alaihi wasallam. tẹ́ẹ̀fì màwú ti lágbára tó lọ́dọ̀ àlọ́. ìgbàgbọ́ yẹn ó le gan ó lágbára ìgbàgbọ́ yẹn a gbọ́dọ̀ bíùtì ẹ̀ tá a bá wà á mi ló sọ ní àd ìkejì nìyẹn tó lè làwá kejì ìgbàgbọ́ yẹn ó wà máa fi ṣẹ̀rẹ̀ àwọn yẹn tó fèlè lọ gẹ́gẹ́ ní ilé náà oníkírun oníṣẹ́ rí gángan oníṣe ọ̀sàká onílọ hajj oníṣẹ́ gángan yóò sì máa kílèmù kó nígbàgbọ́ irú ìgbàgbọ́ báyìí láyé ń fáwọ́sọ ìbà kò ní wúlò fún ẹnìyẹn ìgbàgbọ́ tí ò níṣẹ́ rí nínú kò wúlò yóò ní mùsùlùmí lòun àwọn kéèkéèrùn yóò ní mùsùlùmí lòun kìí gba ramadan yóò mùsùlùmí lòun kò mú nínú owó ẹ̀kọ́ bí ọ̀sàká yóò ní mùsùlùmí lòun ó ní bílíọ̀nsì owó ó ní gbogbo owó pẹ̀lú hajj olóṣàká irú ìgbàgbọ́ báyìí ẹni ẹ máa fi lálùfẹ́ àmà ẹni ẹ gbọ́dọ̀ fi ìgbàgbọ́ náà lọ́wọ́ rẹ̀ kó máa fi kóṣẹ́ rí jọ ara àwọn kan tí ó là wá níbi wàhálà ayé tá a kóra wá sí ni yóò máa ṣiṣẹ́ rẹ̀ àlọ́ ni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ nínú kan tó lè là wá níbi iṣẹ́ òpó àti ṣe àdánù àti ìsọnù táwọn èèyàn ń pèpè sí òun náà ní kí ni wàtàwà sọ bil haqq ní tó sẹ́kù ní pé ẹ máa pèrè ayé sì di òdodo ní tó mọ̀ nínú ẹ̀sìn wọn náà máa fi pe àwọn èèyàn wọ́n fi pe àwọn èèyàn pípe ìyàwó rẹ̀ ẹ̀ mọ́tà lọ sọ fún àníbí ni àníbí Allah ni wà á ń bèèrè ashiratak al-aqrabin kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ náà kó máa pè wọ́n ẹ̀ mọ́ fún àwọn ìyàwó yín lẹ́ẹ̀ ẹ má fi àwọn ọmọ yín lẹ̀ ẹ máa pè wọ́n ẹ máa ṣàlàyé ẹ̀sìn fún wọn láàárín ìwà àtàwọn nìkan nínú ilé ẹ̀rí fi wọ́n lẹ̀ ìwọ ló súnmọ́ wọn jù ìwọ ló mọbi tán kù sí àfá àti ń ṣe wá sí yóò mọ́ ṣe wá sí ti ẹ̀ ni kò máa àrùn tí ń bẹ lára ẹni kálukú ìwọ tó jẹ́ bàbá nínú ilé tó jọkọ tó ń kọ káàkiri nínú ilé ìwọ ló máa àrùn tí ń bẹ lára àwọn ọmọ rẹ ìwọ ló máa àwọn àrùn tí ń bẹ lára ìyàwó rẹ ó bá wọn jòkó wọ́n jọ máa ní ọ̀rọ̀ tẹ́jọ wọn sọ ó mọ̀ ṣàlàyé fún wọn alọ́ni wọ́n tàwa sọ obìnrin ṣáà ẹ mọ̀ pé ayé síbi òdodo nǹkan tó lè nà wá mẹ́ta nìyẹn ẹlẹ́ẹ̀kẹ́rin bẹ́ẹ̀ wọ́n tàwa sọ obìnrin sọ̀dẹ̀ ẹ wàá mọ̀ pé ayé síbi àtẹ̀mára ìpèpè tó ń pèpè yẹn ìfàfọ́ nínú àlọ́hùn tó ní iṣẹ́ rẹ tó ń ṣe ìpera yín síbi òdodo yẹn àwọn nǹkan kan máa ṣẹ́ rí wá ń bẹ̀ tí ó dàbí nǹkan tí ò fẹ́ tí ọlọ́run ó máa ní àtẹ̀mára kò sówó lónìí wọ́n wò mo ti ń kírun tó iná ìwà ló kẹ̀kẹ́ láti jọ ìyẹn ọkùnrin táwọn ṣiṣẹ́ náà ni ara àwọn àtẹ̀mára tó gbọ́dọ̀ ní nìyẹn ronú ní táìmù gbà yẹn pé àìmóyá àwọn tó ń pé wọ́n jẹ́ mùsùlùmí náà táwọn náà rówó bí tiẹ̀ àlọ́ Islam òfin fún olówó ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì o wọ́n dárò àlọ́ àìmóyé kékeré tí ò kírun rí kódà tá bá tì í látẹ̀yìn kò lè forí kalẹ̀ ó dẹ̀ lé owó bẹ́ẹ̀ náà látúrí kèfèrí náà tẹ́ bó ṣe yá kèfèrí tó yẹn náà bó ṣe yá wèrè tó yẹn náà kọ́ bọ̀ kò ní kódà kò lè fún yàn five hundred five hundred naira àmúṣọ o kò lè fún yàn báyìí pé máa mú lọ ó dẹ̀ yá kèfèrí bí wèrè kò lè ní kọ́ bọ̀. bẹ́ẹ̀ náà láàrin mùsùlùmí tẹ́ tó máa ń ṣe àlọ́ bó ṣe ní ẹ̀sìn náà lálọ́ sí jogun ogun ó dì fẹ́yìn lórí àkọọ́lẹ̀ ẹni kálukú àìsàn lè dé mọ́tò orí ẹ̀ wá sápò ní òbí tó lọ yẹn ń sìn kí ló wá lọ bẹ̀ẹ́ orí òkè tó lọ lọ ẹni tó nítorí òsì tiẹ̀ kí ló wà ń bẹ̀ tọ́lọ̀ nǹkan wà ń bẹ̀ special tó lọ bá ń bẹ̀ tí ò sí lọ́dọ̀ tiẹ̀. mo torí àìsàn ní ṣọ́ọ̀bù kó lọ tẹ́lẹ̀ bọ̀ ẹ̀dá fún yìnkì ń tà ṣọ́ọ̀bù ẹ bá ń wá nǹkan ẹjọ́ ẹ bá ń wá nǹkan tí máa rí ìmọ́lẹ̀ má torí bẹ́ẹ̀ wàláì rájà ṣọ́ọ̀bù ẹ gba location tó dáa máa ṣàdúrà wàláì wàtà wàtà òṣì ògùn àwọn tó ń sóògùn títà fún yín àwọn náà ń sóògùn tajà wọ́n ń wá sórí rédíò tán wọ́n ń polówó ràkó láwà ṣe báyìí àwọn tó tán náà òbí jìbìtì owó tí èso owó díẹ̀ tán wá sórí rédíò tán wọ́n ń polówó tán san owó gidi fáwọn pìsẹ́ntà kó yá ẹ bá ṣe jíngù òun sì ń sóògùn tajà fún yín òun dẹ̀ lọ ń polówó ọjà tẹ̀ lórí rédíò tó ń sóògùn báyìí àgbò láwà ṣe tó o bá sóògùn tajà kò ní wọ́n sórí rédíò náà ẹni tí ń ta òògùn tẹ́sí máa tajà kó jẹ̀ pàdé ẹ̀ géètì láago mẹ́wàá alẹ́ tó ń láàbù gidi mà ní spíkà méjì àwùjá méjì ló gbé lórí mọ́tò ó dojú kan kọ ọ̀nà kíní ó dojú kejì kọ̀ ọ̀nà sámà bẹ́ẹ̀ jẹnẹtọ̀ ńlá ló gbé sórí rédíò nísìn ìtajà ń bẹ́ pé ìwọ tó ẹ́ tó ò bá tà òkà kan wà ń bíbà ẹ́ tó á ti fi súnú gbà ní ìwọ tà ló kí ló sí òkùn kẹ ìwọ bàbá yìí àwọn ẹ̀dẹ̀ tó lọ ń bá wọ́n ẹ̀dẹ̀ ronú Allahu aláwò ti dí làkáyè gbèbè rí o èèyàn ń ta oògùn tajà fún yín ìgbé tó bá ti fi súnú gbà báyìí wẹ̀rẹ̀ ló máa tà èyàn dẹ̀ ṣe jẹnẹrétọ̀ sórí mọ́tò ó dẹ̀ gbé àwùjá síbẹ̀ tí ó gbẹ̀rẹ̀ kí lára láago mẹ́wàá alẹ́ kò tí ìlọ lílọ bá fámílì ẹ̀ òtà látàárọ̀ náà ni ó fi takú sínú ọjà ajẹ́kótà ni ó ti lọ láti bí fáìfù ni mo kọjá ń gèkùn ní ẹmọ bàbá yìí àwọn ẹ̀dẹ́ tún rà lọ́wọ́ ẹ̀ kálọ̀ kójọ kó mọ́ pàlàkà yìí wa ọ̀ tó ń torí náà wọ̀tàwá sọ̀bì sọ̀bẹ̀ á sì sùúrù tí nínú kan tí ò tẹ́ wa lọ́rùn tá a nítorí bẹ́ẹ̀ ti kèfèrí ọmọ wa ló lọ ni ìyàwó wa ló lọ ni ọkọ wa ló lọ ni dúkìá ló ṣe bákan ni owó ni ò rí bákan ni àlàáfíà ló fẹ́ rí bákan ni ilé ìwòsàn wá di kèfèrí bó bá lọ dínà wà á bá òbítíbitì àwọn èèyàn nínú ìṣe kèfèrí yẹn náà táwọn náà wà ní orúkọ tí wọ́n náà wà ó tẹ́wọ́ sí Allah olúwa gbogbo àwọn ànábì ẹ̀yìn ẹ̀ máa ń gbọ́ ìtàn wọn oríṣiríṣi àtẹ̀wò lọ fi kàn wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ wọn àjẹ́lẹ́bọ̀ wọn àjáde sọ́rọ̀ ara wọn torí ẹ̀ alánibí tó sáìsàn lẹ́bí àníbí Ayúbà ní ìṣọ́lájọ́ sẹ́lá àrí àníbí táwọn ará ìlú rẹ̀ fìdí náà wọ́n àtẹ́lẹ́bọ́ torí ẹ̀ àrí àníbí táwọn ìyàwó ẹ̀ táwọn ọmọ rẹ̀ kú wọ́n àtẹ́lẹ́bọ́ torí ẹ̀ àrí àníbí tí ó fẹ́yàwó kankan tó fi jáde láyé wọ́n àtẹ́lẹ́bọ́ torí ẹ̀ àrí àwọn àníbí tó fi kò tí ẹ̀rọ ọmọ bí tó fi jáde láyé wọ́n àtẹ́lẹ́bọ́ torí ẹ̀ àrí àwọn àníbí tó gbọ́n tí ẹ̀ fi darúgbó kan tó rọ́mọ kan àbí méjì bí wọ́n àtẹ́lẹ́bọ́ torí ẹ̀ bó ti ẹ̀ ti wá jẹ́ àtẹ̀mọ́ra lójú ọ̀nà ìsìn yìí àwọn nǹkan mẹ́rin tó lè là wá ní ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala fi ìgbàgbọ́ yẹn ṣiṣẹ́ rí ìmọ̀ pera wa síbi òdodo pàápàá àwọn ẹbí wa àtàwọn ará wa ìmọ̀ ní àtẹ̀mọ́ra táǹpẹ́ ní sùúrù nígbà tí gàgà bá ṣẹ́rí wa bá wa tó fẹ́ dà sí pé ó rí bákan àkóṣapá kan jàmá ìní àtẹ̀mọ́ra lórí ẹ̀ ká dúró sísun sórí ẹ̀sìn wa ká mọ̀ kó mbẹ́ eléyìí nìkan tó lè là níbi àjàgà ayé àti òpin ayé tá a wà yìí. ká dẹ̀ mọ́ gbàgbé ẹjọ́ ọ̀rọ̀ táwọn ilé sọ ipe ilé ayé tá a wà ẹ ọdún kan yóò mọ wọ́ sí ọdún tá a tún lò lọ gbogbo ìtàṣìn rí táǹsì àá ah, bóun gbogbo ẹja rí tó wá dúdọ ọdún mi yóò tún wọ́ sí délé lọ tó wá dúdọ ọdún mi yóò tún wọ́ sí bí ó ṣe máa wọ́ sí ọdún tá yóò parẹ́ yóò ṣe máa wọ́ sí lọ ẹni tó bá wà láyé tí ó bá ti kúnnú wa àwa ni ká ti ra wa lámúre bìlìkìtà àbí wọ́n súnná wà fáhàmì sálàfì ìkùnfà pẹ̀lú ká dìrọ̀ mọ́ Qur'an ká dìrọ̀ mọ́ hadith anabi wa Muhammad ká dẹ̀ dìrọ̀ mọ́ pẹ̀lú àgbóyà àwọn sàbí àǹbẹ̀ aláwọ̀ tààlà kójọ́ ọba tó ti fi wá rinlẹ̀ sínú islam ó túbọ̀ fi ẹsẹ̀ wá rinlẹ̀ jù báyìí lọ sí i ládẹ̀ máa ṣe àdúrà pé Allahumma thabbit qulubana Allahumma thabbit aqdamana ìwà lọ́jọ́ bá a fi ọkàn wá rinlẹ̀ sí sínsín ìwà lọ́jọ́ bá a fi ẹsẹ̀ wá rinlẹ̀ sí sínsín a máa ṣe ládùúrà àmì aláwòtà alákójọ kó má yẹ ẹsẹ̀ wá kó ní islam Allahumma rabbana atina fid hasana wa fil hasana wa qina adhaban nar ربنا افرغ علينا صدرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni david hood quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.